gbogbo ẹni tó bá ti sùn láyé kò ní là kò ní là àfi àfi kéèyàn ó má sùn kó lè là hmm. ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí ètò fún tòní tẹ́ ẹ ṣí àìsàn ní tẹ́ ẹ lọ́ọ̀ fún ẹ ikú òjijì ò ní pa ẹ lára. àṣẹ wà àtàwọn tí ó máa ṣí ààrẹ báyìí àtàwọn tí ó máa ṣí ààrẹ. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣí ààrẹ tẹ́ ẹ lọ́ọ̀fẹ́ tẹ́ ẹ láìkẹ́ ẹ ní dààmú láéláé. àṣẹ àṣẹ àṣẹ kó bẹ́ẹ̀ bàbá. ẹ̀ẹ̀mí ya wèrè. àṣẹ wà àṣẹ ẹnu àṣẹ ni bàbá Fágbèrò fi ń sọ̀rọ̀ ìwọ náà máa ṣíà rẹ̀ jẹ́ kó kárí ayé máa ṣíà rẹ̀ hmm. kọ́ máa láìkí rẹ̀. aṣọ pupa kì í bòkú lọ sísà mo ní bá kúkú gbóná lọ́dún. àṣẹ wà orí mi o àṣẹ o àṣẹ àṣẹ èmi náà wọ́n padà ṣíà ètò yìí wọ́n máa ṣíà rẹ̀ èmi náà wọ́n gbẹ̀mọ̀ kúndùn àdúrà. bó o ṣe ń láìkẹ̀ tó ń ṣíà rẹ̀ àtiwọ́n tó ti ṣíà rẹ̀ àtiwọ́n tó ti láìkẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ tó fi ṣe yẹn o ò ní fi gbọ́mọ rẹ sí lọ́dún yìí. àṣẹ wà àṣẹ wà ọwọ́ tó fi láìkẹ̀ tó fi ṣe àrẹ yẹn o ò ní fọwọ́ yẹn gba lẹ́tà bàrúnjẹ́ lọ́dún yìí. àṣẹ wà àṣẹ wà. níre níre là á sọ̀rọ̀ atare. Hmm, bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ rẹ ọmọ dire. àṣẹ. ọ̀rọ̀ rẹ ọmọ dayọ̀. àṣẹ. ọ̀rọ̀ rẹ ọmọ dijó. àṣẹ wà. ayọ́fẹ́nu yọ sọ̀rọ̀ ẹ. ni wọ́n fi sọ ti lásọ láyọrí jù. Hmm. èyí tí ṣayé di ogbè ẹnu yẹn láyé mi ṣàṣọrọ rẹ nílé lọ́dún yìí. àṣẹ wà àṣẹ wà. èyí tí mo ti sọ ó ti ṣe bẹ́ẹ̀. àṣẹ o. èyí tí mo sọ ó ti rí bẹ́ẹ̀. Hmm. ikú yà lórí rẹ. àṣẹ. ó jẹ ọwọ́ mi mú ikú yà lórí mi lọ́dún yìí. àṣẹ wà àṣẹ wà. ikú òjijì yà lórí mi. àṣẹ àṣẹ. ikú accident yà lórí mi. ikú yà lórí mi o. ikú ọ̀fọ̀ yà lórí mi. ikú yà lórí mi. ikú yà lórí mi ikú gbọ́nlẹ̀ lórí èmi lónìí o mo kọ kú lọ́dún yìí tọmọtọmọ tayata lẹ́yẹ̀ lórí mi o. ogun ẹ máa wó mi káàkiri ẹ máa wẹ́jẹ̀ káàkiri mo kọ́ o. ó yẹ lórí mi ó yẹ. oògùn kan ni wọ́n tún ní wọ́n kọ fún wọn báyìí jẹ́nẹ́rà ni wọ́n tún wá káàkiri olúwa mo kọ́. mo kọ́ o. gbogbo ìdààmú ayé ò ní jẹ́ tiẹ̀. àṣẹ wà bó o ṣe wá fọwọ́ rẹ di rímú tó sàmì yẹn yóò ṣẹ bẹ́ẹ̀ mọ́la. àṣẹ wà. kọsẹ̀ kọsẹ̀ ntìlákọsẹ̀ hmm. èyí téwu ayé bá wí. ọ̀lẹ̀gbà ọ̀rọ̀ ń gbà. èyí tí mo wí lónìí dàṣẹ. Hmm bọ́ tó iṣẹ́ ayọ̀ rẹ̀ ibi kò lórí rẹ̀ lónìí. àṣẹ wà nítorí àwọn ọ̀tá rẹ̀. àṣẹ wà bó ṣe ńlá ike tó ń lọ́fọ̀ ibi kò lórí rẹ̀. àṣẹ wà nítorí àwọn ọ̀tá rẹ̀. àṣẹ wà ibi kò lórí rẹ̀ ó kò lórí ọmọ rẹ̀ ó kò lórí aya rẹ̀ bẹ́ẹ̀ ni ó rí nọ́mbà tẹ́sítọ̀ mi sí o eight o o eight o thirty thirty four five four five six three six three eight three eight three o eight o o eight o thirty. thirty. four five. four five. six three. six three. eight three. eight three. ṣé gbogbo ayé ń lọ láàmú. wọ́n sọ fún Fagbero ààbọ̀ bẹ àwọn àgbàlagbà á sì rọ́jútù sí i. ṣé iṣẹ́ rẹ lọ dojúrú àwọn sólẹ̀ tí èèyàn ń lò ń bẹ àwọn sólẹ̀ kan mẹ́ta àmọ́ ń lọ sínú àdúrà jí báyìí ìwọ pé Fagbero hmm. ò nílò àdúrà jí káyè rẹ má yí padà. kàṣà àdóòdẹ àdóòdẹ hmm. àdó ajé náà ń bẹ àdóòdẹ ni yìí ní lu rẹ̀ káyè mọ́ yìí. àmọ́ ajé náà ní gbogbo rẹ̀ ṣé. ajé náà ṣé iṣẹ́ rẹ ni ọ̀lọ́ ìwòsàn fún Fagbénró. ìwé ni wọ́n wá lọ gbà. ìwòsàn fún fún ẹnìkan lọ́lọ́run fọ̀jù oṣó tíyàn fi rọkọ̀ ń bẹ ìwọ́sọ fún fagbẹ́rún oṣó tíyàn fi gbàlú ń bẹ ìwọ́sọ fún fagbẹ́rún. èyí tó fi ralẹ̀ tó fi ń kọ́lé ńkọ́. ń bẹ lọ́wọ́ fagbẹ́rún ah, ah. ẹ̀yọ́ ní òkìkí ńkọ́. o bẹ̀ ń bẹ̀ rẹpẹtẹ ni. olórin ni ọfẹ kó gèrè ọkàn hmm. ṣọ́ọ̀ṣì ni wọ́n ní tó ọfẹ kó kún àjọ kan ni wọ́n ní tó ọfẹ kó gbòòrò ìwọ́sọ fún fagbẹ́rún hmm. a máa àwọn awọ́rò tó jáwèrè téèyàn ń lò. <laughs> ìyá kan ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀. ẹ̀yin òtajà ẹ ń gbọ́ ṣe ń gbọ́ lé. ẹnìkan ní ṣébí ni ìyáwó arọ́lá bá jọ ó ní bẹ́ẹ̀ bá débẹ̀ ní gbogbo ìgbà kí tí ah! mo mo ló ó dáwọn àgbàlagbà mọ̀ ní. kábíyèsí ó wà fara tàwọn àgbàlagbà hmm. látara wà tàníwá ah, ah. àwọn náà láwọn bàbá lé tí hmm. wọ́n ní a máa lọ pé òní sí nǹkan kan. ìdínú bá hànà bá ń ṣe pátápátá lórí atẹ́gùn aláwọn àgbàlagbà ńlé. ó láwọn táwa náà tó fẹ̀yìntì. aláwọn ẹ̀yà ńlé hmm. aláwọn ọmọ sọ pé kò ní sí ìyọnu kankan ó kọ mi náà ní fagbẹnrún ọmọ òrìṣàtọ́lá ọmọ ìyá ìyálóde kẹ́kẹ́ ẹkùn tágìrì gbére níjà ọmọ ewé ń jẹ ògùn jẹ ọmọ ògùn tí ò jẹ ewé rẹ lókù kan nọ́mbà tẹ pè mí sílẹ̀ kan o oh eight o oh o oh eight o thirty thirty four five. four five six three six three eight three eight three oh eight oh oh eight oh thirty thirty four five four five six three six three eight three eight three. inú ìlọrin náà mo wà ó lágbọ́ba tẹ bá ti dé ilé epo alhaji prince muritala mm brolac lágbọ́ba organizer kan bẹ̀rẹ̀ opposite ilé epo yẹn alhaji hasan ọmọdé ẹ bèrè lè fagbọnà ọmọ òrìṣàtọ́lá ẹ ní mo sì. àṣẹ wà tó ọmọbọ̀dé àyàndá ń lóko tèmi mo ń fi àkókò yìí fún yín wípé ire làá jọ tún máa fi pàdé ó dàbọ̀.